ẹnìkan kò lè lo àríṣìkí ẹnìkan so ìwọ ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá tó bá rẹni tí ó ń ṣàánú rẹ má jẹ́ kí eléri ibú àfa kan eléri ibú atẹyẹpẹ kan má jẹ́ ó kó bá ọkọ ní wọ́n la àríṣìkí rẹ o tó bá ti ní wọ́n la àríṣìkí rẹ eléri ibú ni yín bàbá ìgbẹ̀yìn ò la àríṣìkí mi láti jọ ìjọ ó ní ilé ìwé lẹ́sẹ̀ ní èyàn wá ń ṣe mí lórí rẹ ní wọ́n lu àríṣìkí mi after all tí n bá ní àríṣìkí mi lọ́wọ́ fún ara mi tẹ́lẹ̀ ṣe kí n lè máa lo ayé ìrọ̀rùn náà ní fi wá ayé tí wọ́n ń rọrùn ẹ̀fọ́ náà lóye kọ́ náà ló ayé kìnìún àti ẹ̀gẹ́ jọ ń ṣe àrẹ̀ nu. ilẹ̀ yorùbá dákun ẹ máa ẹ máa kànú ara yín kó tẹ̀ tó bí ọlọ́ta káwọn náà orí yóò wọ́ bẹ̀ àwọn ẹlòmíì mọ́ bẹ́ẹ̀ ṣe dáadáa wọ́n tẹ́lẹ̀ bí bá tún pé owó zàká fáwọn èèyàn nǹkan mi àwọn bí ẹ̀kọ́ bá ládùúgbò ilé tí máa ń dánú jẹ pé tó bá sunday sunday ẹ máa gbà rẹ̀ sí láàárọ̀ láàárọ̀ tó bá sílẹ̀ ẹ lọ eh àrísìkí yín ni ní fi ń lówó ẹgbẹ́ ìmọ̀ sọ̀rọ̀ kan rẹ̀ mọ́ ń dàbí ẹ̀rìn fine ẹnìkan kan ò lè gba àrísìkí èèyàn sọ́ but àrísìkí rẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó wà mọ́ rí tó ń jẹ ọ̀sán ò mọ́ bá tààrọ̀ ọmọ oúnjẹ ìgbàlódé ẹnìkan wá ní òun fẹ́ máa lo àrísìkí rẹ̀ ọjẹ tàárọ̀ ọjẹ tọ̀sán ọjẹ tàlẹ́ kódà if care is not taken ọkọlé lára ọmọ ogun mọ́tò ọmọ waṣọ gidi ọmọ fẹ́yàwó méjì ọfẹ mẹta ọmọ ṣe ọlọ mọka ọlọ ọlọ ọlọ ó sì máa lo arísìkí ti ń bẹ lọ lọ jẹ ṣe asi ṣebí tó ń fa arísìkí rẹ̀ àti ìbùtẹ́lẹ̀ náà ní kí jẹ̀mú lè máa rọrùn tí ó nìkan fẹ́ máa lo arísìkí rẹ̀ jẹ̀mú ló sì mọ̀ rọrùn yóò máa lò ó ká ní pé yẹn máa ń lo tiẹ̀ lásán o ẹni tó ń bọ́sì bọ́sì ọwọ́ ẹni dárísìkí wà ọ̀dọ́ náà ní ẹnì kankan ò lè gbá lọ́wọ́ rẹ̀ níbi tí wọ́n lò ó ó ní wákàtí dààmú lẹ̀ yorùbá ọmọ dàwa lórí wọn ní dárísìkí òun òye òun lòrà wa wọn yóò lòrà wọ́n yín gbogbo kíníkan náà ti ṣẹlẹ̀ ládùúgbò wa yìí ọlọ́ba aṣẹni ti ń ṣe lẹ́sùn lórí mọ́ṣáláṣí kan ti ń bẹ ládùúgbò wa nìṣẹ́ gbogbo ọjọ́ jímọ̀ jímọ̀ gbogbo every friday ẹran náà ọba kan òun sì máa ha owó fáwọn èèyàn jímọ̀ ó máa ha owó alhamdulillah wọ́n á gbọ́ fáwọn èèyàn kó mọ́sálásí wọn ní dábẹ́ dábẹ́ ọlọ́mọsá àwọn aṣẹ ní lẹ́sùn lórí ẹbẹ̀ ẹ̀rú tí wọ́n ń bà mí nìsí bí ti ń ṣe lọ àdúgbò wa ilé wa àdúgbò àjò sí ń bì ní tẹ̀léwà ẹ̀yìn fẹ́ dákọ̀ ẹjẹ́ mọ́ lọ́dẹ kí jímọ̀ kẹwọn lọ́dẹ àwọn èèyàn ní ìjọ́

kí n tiẹ́ ìwọ tí wò lárísì jí wa nísì ìwọ náà ṣe mọ́ háwó fún wa ìwọ rí há fún wa ọtí lẹ́nìkan lárísì jí wa ẹwọ́jọ́ ọlọ́lọ́ àwọn ẹgbẹ́ ọlọ́run kan ní apín oúnjẹ báwọn èèyàn jọ lọ́dún kan yáyìí àfà náà ni <laughs> ó sì bọ́ bẹ́ oúnjẹ ló bá ti bẹ̀rẹ̀ ẹwọ́ gbogbo mọ́sálásí rẹ̀ ó ti sẹ́ẹ̀tì kámẹ́rà sínú mọ́sálásí so ó mọ́ fídíò yìí ó mọ́ lọ́ọ́ fi gbowó ní Saudi tẹ̀yìn èdè nígbà náà ìyẹ̀mọ̀ ẹ̀rí lọ́hùn èyí tí mo lọ yìí mo ti wá lọ mọ̀yẹ̀rí o ṣọgbọ́ àwọn mo mọ̀yẹ̀rí mo tún wí ìmọ̀ gbogbo ń bẹ̀ o lọ́rọ̀ mọ̀yẹ̀yẹ́ jọba ìlú ọ́ ìtùn lọ́jú ìlàgiri ẹmọ́ bẹ̀ mọ́ ìgbówó avoid àti àti wọ́n ah ẹ̀sìn ṣe ra nígbà yìí dákùn kánà fòókọ̀ rẹ̀ nígbà tí Saudi mo wá gbówó ọ̀hún tán mo sì fún rẹ̀ sí náà ní fún àtẹ̀wà pẹ̀lú kí ẹgbẹ́ ọkọ̀ rẹ̀ náà mọ́ owó ojúdẹ̀ sí ṣe dákàrí o kálùkọ̀ yóò nílọ gbígbà ìlọ afọ́nkọ̀ rẹ̀ ọ̀hún gbà ìwà níbi jíṣẹ́ fún ọ kí wọ́n fọ́nkọ̀ rẹ̀ gbà kí wọ́n náà gbà tiẹ̀ mẹ́ àti ìfọ́nkọ̀ rẹ̀ gbà kọ́mọ́rì kẹta gbà dá ìwúlú bá làákà ìmúlú méjèèjì but ó rí àwọn èèyàn kan dọ́ọ̀lù ọlọ́mọdé adọ́ọ̀lù pẹ̀lú wọn tí ó ẹjẹ́ kíyèsí àwọn kìíní gbogbo orí kí lórí tí mọ́ ń lọ́lẹ̀ Yorùbá wọn lárísìkí wá wọn lóra wọ́wá wọ́n ìwọ́ tọ́wọ́ àwọn pọ̀ fẹ́ lu àrísìkí tọ́ ma sanwọ́ 1 million fẹ́mi lóṣooṣù ó yọ lárísìkí mi fún sáàmọ́ bá ń sẹ́ndì ẹ̀ ó bá ìjẹ́pá lè negotiate ní sọ pé àrísìkì mi wọ́n gan torí mi gan wọ́n àbí so àrísìkì tèmi 10 million ní oṣooṣù ọ̀lẹ́ máa san tó bá ìjìnà olè máa lẹ́jọ sign agreement mọ̀ lọ́lọ́ àrísìkì sáàmà san 10 million ó rí gé ìwò àti wọ́ tó rí wọn náà àrísìkì rẹ̀ ń padà àràwọ̀ gan mọ́bí so ẹwọ́n kò ẹ̀ tí yóò bá ti ní tawhid bọ́pọ̀ ló ti mọ́ ń dà lónìí ọlọ́dá kò mọ́ ń dà wá lórí so ẹnìkan yìí lọ àrísìkì ẹnìkan

tí báyìí mọ́ iye àwọn èèyàn láàrin ládùúgbò ayé náà tí wọ́n gbẹ́jẹ̀ bàbá àwọn gbé lọ ní ṣọ́ọ̀ṣì abọ́dídí ẹgbẹ́ pé ní ìsìláàmù àrìlẹ̀ yìí àwọn ìgbìyànjú rẹ̀ tó ti ṣe ọwọ́ kan lákàbá tó lọ ṣọ́ọ̀ṣì nígbà tá problem kalẹ̀ káwọn ni wá ríyàn tí ó sọ pé mọ́ wọ̀rí mọ́ wá gba 5000 lọ́wọ́ bí lóṣooṣẹ̀ kó wá nínú ẹ̀kẹ́ wá ní kó wọ́n mọ̀ lọ gbà pé yóò àtìgbà tó wá ń lo arísìkì rẹ̀ tí wọ́n ń jẹ pẹ̀lú ọrùn èwo ló lọ́rẹ̀ dúnú méjèèjì a ń tó bọ́ọ̀sì bọ́ọ̀sì alárísìkì ẹnìkan kò lè lo arísìkì ẹnìkan so ìwọ ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá tó bá rẹni tí ó ṣàánú rẹ má kí eléri ibú àfà kan eléri ibú atẹyẹpẹ kan má ó kó bá ọkọ ní wọ́n la arísìkì rẹ o tó bá ti ní wọ́n la arísìkì rẹ eléri ibú ni yín bàbá ìgbẹ̀yìn ò lárísìkì ìbí láti jọ ìjọ ó ní ilé ìwé lẹ́ṣẹ́ ní èyàn wá ń ṣe mí lórí rẹ̀ ní wọ́n lọ àrísìkì ní after all tí n bá ní àrísìkì mi lọ fún ara mi tẹ́lẹ̀ ṣe bí kí n lè máa lọ ayé ìrọ̀rùn náà ní fi wá ayé tí wọ́n rọrùn ẹ̀fọ́ náà lọ ẹ̀fọ́ náà lọ ayé kìnnà àti ẹ̀gán gan ṣí ààrẹ nu so èmi ń polówó àrísìkì tèmi báyìí ò ten million naira ní oṣù wọn tó bá rà tó bá ti mọ ibi tó ti lọ lè rà àmọ́ èmi kàn mọ̀ pé ọwọ́ ẹ̀ńtà àrísìkì tèmi tèmi wà ọ̀ lè ṣe kí ni ọ̀ ta'ala